All the whole world must answer this question. Ìbéèrè pàtàkì fún gbogbo àgbáyé. Ìbéèrè náà lọ báyìí wípé, tí o bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ dọ́kàndọ́kàn, ìyàwó ẹ bímọ márùn-ún fún ẹ, o wá realize wípé eléyìí tó jẹ́ second of the last born yẹn gbégbé kì í sì wọ́n ló ní tó bá yẹ pé o nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ dọ́kàndọ́kàn lóòótọ́ àti lódodo so yẹ kó tú àṣírí ìyàwó yẹn síta àbí kò yẹ kó tú àṣírí ẹ̀ now tó bá wá tú àṣírí ẹ̀ kí lè rí ẹ tí o ò bá tú àṣírí ẹ̀ kí ni ìjàmbá tó lè ṣe fún ẹ. for you people that is don't hear Yoruba, if you really love your wife, and your wife gave 500 to you, he gave birth of 500 for you, and you realize that the second to the last born is not your own. If you really love your wife, can you expose your wife outside? Can you take your wife go to court that you don't accept if you really love your wife? If you expose your wife, what is your benefit? If you don't expose her, what is the effect? What is the effect that it can do for your life? That is the question for the whole world. I want everybody to answer this question. God bless you.